Yep. ará àdúgbò tuntun ti dé o. Mm. ẹ gbà wá o ará àdúgbò ará àdúgbò tuntun tún ti dé o làásù ó pọ̀ létí ẹ ti máa gbọ́ orí pláfọ́ọ̀mù yìí It's for everybody. Mm. The momo is actually good. Ó yẹ kí n fi mu gàrí ni o. It's sweet. Show a taste o? Hmm? We have gàrí ẹ̀. Màá bọ̀ díẹ̀ sínú mi. Ẹ gbà mí o ẹ dákun ẹ bá mi ṣe ẹjọ ẹ gbà mí o we have something to discuss o. So bòmí múra kí n pa ẹ́ lànà jẹ́ o kí mi láì kí n fẹ́ sílẹ̀ ni o mi ì bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o bring out for me darling I want to drink out with the mọ́mọ́ mọ́mọ́ yìí tó wà ní pọ́ọ̀tù síbẹ̀ yẹn o lè bá ń lò náà fún náà àti fẹ́ jìnnà because fẹ́ lò tó thirty minutes the other pot ẹ gbà wá o.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 mo gbàdúrà fún ẹ̀dákẹ́dá ẹnikẹ́ni tó wù kó jẹ́ láyé olùwàjò fàyè sílẹ̀ lórúkọ jésù ẹni tó ń lìdí ogun láti máa dojú ogun kọ mi láti máa dojú ogun kọ mọ̀ mi láti máa dojú ogun kọ ògo àti ètò ìnáwó mi ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run bá mi sọ wọ́n dòkun ní orúkọ jésù olùwàjẹ́kẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ fàyè sílẹ̀ lórúkọ jésù gbogbo ìpàdé òkùnkùn tá a ti pè lórí mídíà àbí lórí ilẹ̀ àbí níbi kiri àbí káàkiri ìlú kìlò tí wọ́n ti pè lórí èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi mo gbàdúrà gbogbo ìpàdé burúkú bẹ́ẹ̀ ọlọ́run rán ikú sáà ní wọn jésù lọ́ọ́ fi kú tí wọ́n ká ní orúkọ jésù olùwàjọ fi kú tí wọn ká ní orúkọ jésù ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tá a bàbá kó máa ṣẹ̀ sáàgbà wọn tàmí ní orúkọ jésù ẹlẹ́dàá ṣẹ̀dá gbèjàmìjà lórúkọ jésù làgbèjà ọmọ mi jà lórúkọ jésù àwọn olólùfẹ́ tèmi ọlọ́bàmìjà wọn jà lórúkọ jésù ẹni pawọ́ ogun tèmi tó ṣẹ́wọ́ ogun tèmi ọlọ́run ṣí ojú ogun tì wọ́n ogun ńlá olùwàjọ jà wọ́n ẹni tí a bá ṣọlẹ fún tó fi san thank you because we answer prayer worship you lord because we go God ọlọ́run jọ̀wọ́ ní gbogbo ọ̀nà ní kò gbèjà mi kò gbèjà mọ́ mi ọ̀rọ̀ ẹnu mi di àṣọ di agbára ní wákàtí yìí èyí tá a bá dé olúwa dé tá a bá tó olúwa tù àwọn ẹ̀dá tó ń dí mi lọ́wọ́ tó ń dè mí lọ́nà oore mo gbàdúrà àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ó lájọ forí ṣọpọ́n gbogbo ẹni dìnà èrè mi tó dènà èrè ọmọ mi ọlọ́run jẹ́ kẹ̀dá bẹ́ẹ̀ forí ṣọpọ́n ó lájẹ́ kẹ̀dá bẹ́ẹ̀ forí ṣọpọ́n ó lájẹ́ kẹ̀dá bẹ́ẹ̀ forí ṣọpọ́n ogun tó jọjọ orí ẹ̀dá bẹ́ẹ̀ lọ́wọ́ dé bá ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù ẹlẹ́dàá ò aṣẹ̀dá dìde ogun wa bẹ́ẹ̀ lórí kò ní í padà jésù agbára wa àmín ẹ káàbọ̀ síbí ẹ jẹ́ bá mi ṣí ẹ̀ hmm. wà ilé làjẹ́ nígbé mo fẹ́ sáré sọ̀rọ̀ yìí fún yín inú òbí mi o i'm not inú i'm not angry you see they will never ó yẹ kí n fi orúkọ sí ni but i will never be angry tí n kankan eh, something happened yesterday and i need to say it for the past days now something happened to me yesterday and i need to say that okay what happened is this you know for the past for the past days now I'm looking for money to change my car so that to get a car that can work for me for the business I want to do. I need it so serious that I have to put things and also I don't have the money and I cannot steal. I'm not part of the gang that steal. They know my country, both old and young. Some of them like Eoli, you know. Although a lot of people, they want to set me up, they cannot succeed. So, share this o. It's two story I'm going to tell you tonight. Tonight, Bible, this afternoon. Hope you didn't put block. Oh. Just put it down. Me, I don't want block. Please, don't be putting block for me. I don't like oh, oh, block. The water is not as cold like winter time. Yeah. Just give me like that. We manage it. It won't be too cold. All right, darling. I don't just like uh, cleaning. Oṣé, you should worry me. bá mi fi mọ́mọ́ kan sí o. Mọ́mọ́ yẹn sùn. Ẹ má bínú tí bá ti ń jẹ oúnjẹ yìí, màá máa sọ mi lọ. má mú tẹlẹwé yẹn mú tó ní láìlọ tó wà ní pàmò pot eh, big pot big pot so i'm be saying this approach uh, bank like i approach bank about uh, this month no nearly this month i approach bank and because of I can't lie to you and I'm not ashamed of it because of um, situation of things and the punishment they they make us to serve here but ìyà tí mi ẹ̀ṣẹ̀ tí mi ò bá ṣe ẹni tó máa ń jẹ mí níyà Ọlọ́run máa bá mi jẹ gbogbo yín níyà lágbára Kristi tó dáyé àti so ní tí mi ò bá ṣe ẹni bá purọ́ ẹ̀ mọ́ mi ẹrù tó mọ́ tó mẹsẹ̀ ẹrù wíwá yé Ọlọ́run àdìmọ́ ẹ lọ́rùn àdìmọ́ ẹ lọ́rùn ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ yìí náà ó jẹ mọ́ mo máa dárúkọ èèyàn tó bá ti yánsìn but mo máa sọ mo kọ́kọ́ fẹ́ sọ kó lè yé yín and I started with the one that I'm, I'm telling you I wanted to change my car because I want to I want to do uh, there was uh, was the Uber I want to upgrade to that one so they demand some car a certain year okay certain year of that car ẹnikẹ́ni tó ń máa treat account mi tó tó sọ pé àwọn fẹ́ pa ògo mi ọlọ́run bá mi pa ìdábẹ́ má pa ògo ẹ̀ bá mi pa ìdábẹ́ pátápátá hmm. ẹni má lò máa pa ògo mi ọlọ́run bá mi pa ìdábẹ́ bá mi mú kúrò láyé ni má pa ògo ẹ̀ pa á kó fògo sáyé lọ bó ṣe jẹ́ nìyẹn so I approach bank for you to know the level because mo don't be a parrot i will expose everybody i will expose myself and anybody that played game around me anybody mozo, i will expose you so i now approach bank because when you need money here the bank will give you but for the certain for what is happening to me for before they can issue you a loan you got to be working and the work has to be stable you understand me So I wasn't approved for the car. You understand me? And the people now advise me, the only way you can get it now, you can be saving, you can look for, you know. I was I was also trying to sell even the one I was using. I just need money. You know, because I don't I don't demo for people. Like I don't pretend. So they they said I'm not for now. I can't get something like that. And I do tell you that for me paying the rent of this my house, yes, I borrowed money from the bank. All my credits have been used to pay. I'm not I'm not ashamed of that. And the people who did that, who are actually behind the case, they'll be happy. Ah, we succeed over this girl. You cannot succeed over me who love last love best. Okay? Now, the bank refused. Not that they I'm qualified, they refused. They just tell me they have to be doing this before I can be, you know. And what the car also I want to be using it to work. me. So suddenly there is one guy I've called the guy on phone before, on live chat before. And when I pick when I, when if I want people to actually hijack the person, I'll call the person online. Yes, when I'm on live chat, I call anybody I want the evil people to hijack. You understand me? But if they hijack you, you are evil. If I call you on my live chat, I'm immediately people are just troubling my life because all those courtism and all those idiot people, now they hijack you, you are evil. And um, I was like, I was on the live chat, and this person just called into my show. And I know that he has been in game for long time before I moved to this house. He's a Ghana boy. He called in. I said, who is this? I know it's the one actually. I was asking question that, who are you? He said, I'm the one. You don't know who is talking. I said, who are you? Measure your name. Because some people want me to measure them. They want me They believe that when I hear their name, I'm going to be happy, jubilating. I don't miss. If I don't call you, I pay to some level. What I'm missing, I miss my business. I miss money. If I don't have it, I don't miss many people. You understand what I mean? So this, ìwọ tó ń flag show you. kọ́lọ̀ ń bá mi gbẹ̀mí ẹ̀, ibi kó bó ti wù kó súnmọ́ mi tó, kọ́lọ̀ ń you ẹ̀, bó ti wù tó bá jẹ́ pé o máa ń sọ pé káwọn èèyàn má gbọ́n ti bá sọ gbogbo yín pátá nǹkan tíkà àti gbogbo ẹ̀yin wèrè yẹn may Almighty destroy you i'm going to cause o okay so be careful on my platform these days àtàwọn wèrè tẹ máa ń rán jáde yẹn you know at times when you answer some people at times it's just there. but i want to expose you what you are doing secretly i want to expose you to the society because you be, you busy doing some rubbish. mi mọ́ ń tẹ̀ So the guy called me. This guy had been on my case for a long time. We worked together in Apatech, he's a Ghanaian boy. He had been telling me for a long time that he wants to, that he even want to marry me. I would just be like, I would be smiling. You understand? I do laugh. <laughs> So, but I know that he has get into, is on that game, but I don't, when I notice people, I won't tell you, I won't let you, I mean, I won't even let you know that I understand you, you are, that you are being used for by some people. When they call me, and I said to myself, I said, oh, I said to myself and my daughter, I said, ah, this person even come when I was in live chat, I say, okay, I'm going to even approach this person You know somebody that used to call me just call me suddenly. When you don't call me, I don't call you. You understand me? I, I say I just let this person that even don't woo me. You understand me? That like me. You understand? Let me approach him with the money. At least if you want to date somebody, maybe you you spoil the person now. Bóyá rè pé mo èmi èmi èmi já sí mi bíi tiwọn àwọn olórí burúkú èèyàn gbogbo yín tẹ́ ń lo gbogbo ẹni tó bá ti wà lára mi against mi àti wọ́kéwọ̀ ayé yín máa bàjẹ́ ni ọwọ́ ayé máa tẹ̀yìn ọwọ́ ìka ayé máa tẹ̀yìn ọwọ́ ọ̀run máa tẹ̀yìn ọwọ́ ikú máa tẹ̀yìn ọwọ́ iná máa tẹ̀yìn ọwọ́ àrùn máa tẹ̀yìn all of you behind it kò ní dáa fún gbogbo ẹ̀yin cultism yẹn òfò lẹ́ máa ṣe every cultism of my case may Almighty send the people that will ruin you may you start fighting yourself May God, Almighty God, send confusion to your midst. May you eat your flesh and drink your blood. May you fight yourself until you destroy yourself, until you ruin yourself. The story will be long. Ago. Oh. Ara lé mi náà máa jẹ́ mbẹ̀. So, another approach, Abi ẹni tí lọ sọ́dínlé ṣe gbé fifty lẹ́gbẹ́ sísì ayé yín ò ní lọ wájú mọ́ àjàjẹ ní kọ́tísìm yẹn anything tó bá wù kẹjẹ láyé ọ̀yẹ̀yẹ̀ yìí nígi tó bá ti dé sínú máa lọ gbogbo ẹni dààmú platform mi yìí ó máa rẹ̀yìn láwùjọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni wọn ò ní pè é sí orire bẹ́ẹ̀ ni ẹni tó sọ pé tí n bá ṣiṣẹ́ kò yí oore ìtọ́sí mi oore ò ní tọ́sí ẹ mọ́ ní tó ṣe láyé máa bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀ àwọn ogun ọ̀run àtọ̀gùn ayé wọn pín ìkógun ẹ̀ iná á jó nǹkan ní ẹ̀ iná á jó ẹ̀mí ẹ̀. yìí dis gàrí kò tẹ̀ dọ̀ bíi ti ó dàbí ti gàrí yíbò ní sá gàrí yíbò ló máa ń wú sínú abọ́ yẹn. àwọn yíbò ló rìn mí sí o yíbò hmm. wọn ò kí máa ra yí ara wọn jẹ́ bí yorùbá tó bá wà ní kọ́ọ̀tù kan wọ́n fi ta yí ara wọn ṣe ni yorùbá ló máa ń ba yí ara wọn jẹ́. So, I now approach him that please, oh, the card I want to buy. I say, please borrow me five thousand because I can trade in my car. You understand me? I just say, me there, five thousand go. I just say, okay, I need some money. Maybe you can lend me. Oh. I even show that I want to buy Corolla. No, Camry, Toyota. So when somebody is talking about Camry or Toyota, they are àwọn mọ́tò tí wọ́n fi ke oníke wọ́n tán jí láti ìlú onílùú wọ̀nyẹn. You understand? Listen o, oh, listen and listen good oh. And I will go to call Governor Nigeria government. Nigeria government ẹ máa dá sí ọ̀rọ̀ tó ìwà ńlẹ̀ yìí o. Oh. <laughs> So and I said to the person kuma yebi you want to marry you are you want you have been for past six years now that's your jishe we work together as in an apatech you have been you have been disturbing me I said okay no problem borrow me money me I'm not telling him to give me o oh. we are living one old uh, eh, house that we are living to we are living yeah, his house is not far to my house then where I move. So he didn't know this house. I was telling him that I have a lot of goods, but I cannot, I didn't sell. That I just need money to just start working, you know. I want to create job opportunity for myself. I don't want to work other people again. That's my that's my dream. And I want to start with that little. He said, okay, no problem. That is not the problem. I brought him when I was coming. The other lady that collected money from that my daughter, since I saw me, he saw even saw him in the car. So he has his car. I know he, just, he was just now telling me that he got a new car, a Toyota Kinecon 2020 Connie, that they approved it for him in the bank. For you to know that anything that I'm not telling, even if I'm doing something secretly, that I'm not even exposing it on social media, a lot of people are bringing it on social media. They penetrate, they monitor me, they tell me. If I tell these people that they are practicing terrorism, they'll be telling me, ah, she's um, she's trying to blackmail them. She's trying to blackmail them. You understand me? But activity that they are practicing, or my case, with these, these people, they actually practicing terrorism. Okay? So, and now say, I say, okay, for that, I say, come and see, come and know my house. So that because she doesn't know my house. So that you not collect somebody's money if somebody want to lend you money and the person doesn't know your house. First time, I drove him in my car. He didn't come with his car. I showed him my house. When he come to my house that day, whatever I have the boots and everything things that I have to I have I mean Yeah, but ti ẹ̀gbàgbé gbọ́ mi ìfúgbogbo ẹ̀wọ̀n I have some men clothes some clothes I mean wash for men shoe but unfortunately for that shoe doesn't get six size I was so showing it to him you understand me even if he size him that day I'm going to give it to him because already I approached him for money and he said I should give him tomorrow and next to next tomorrow. He's going to tell me how much he's going to lend me. I'm not saying give me the money. Oh. Are you getting me? I'm not telling him to dash me money. Idiot. ẹ̀yin ọmọ Ghana yẹn máa tó ṣẹ́kù tẹ bá tún wá dìde wo sí mi ẹ̀yin Nàìjíríà tẹ máa ń lọ ọmọ Ghana tí wọ́n ti pé mo Nàìjíríà is not my I mean anybody is not my enemy But if you try to create anybody to be my enemy, the Lord will be enemy to you. So, getting to the front of his house, I call him that I'm outside. You understand? Before I showed him, we are in the car of his, in the front of his house. I approached him. That is the place I talked to him. But when he said he's going to tell me tomorrow so I have to take my come and see my house so that you'll be and even when I get the car you want me to give you this one I'm going the one I'm driving now I'm going to give it to you I'm just telling you Is there no problem Is there? I don't even need to say. Is there all things that in even before the guy was using before Is there? he dash it out I say even the phone he was using before iPhone eleven kirikan kirikan he dash it out a eh, few a few months ago because that's when I now realize that he followed my page Olori burúkú ni gbogbo yín tẹ́ follow page mi tẹ́ ẹ fẹ́ jẹ́ kí page mi jẹ́ Ọlọ́run máa bá mi bà kàríà yín jẹ́ so are you with me now he now said to me I brought him to this place anyway. Then because the story short. And I said, tomorrow, he's going to see me back. That day or next tomorrow. I didn't disturb you. Three days later, when I didn't hear from him, and I call him, how far, Mr. Man? What should I do? He said, there is nothing. He said, mm. I now notice that, hey, When he visited here, I showed him things that I, that belong that men can wear. I asked some jewelries also. I showed him. I said, "You take one." He said, "He doesn't wear gold. He do wear silver. That men wear silver." I said, "Okay, um, shoe no." He now got one one wristwatch like that. When he saw that one, in fact, they ẹyọkan ni mo fi wọn nínú àwọn wristwatch yẹn, and he said he loved it. That that's going to he admire that watch he said he even have party today Saturday that he's going to wear it to the party I said no problem oh. I'll be expecting you he left I went to drop him back we talked like maybe 20 minutes film those things and I went to drop him this person that he's talking oh When it's coming suddenly, you see that day that I call him on live chat and he said he's going to buy me diamond drink. He's the one who, oh. listen, know oh. that I'm I always, uh, that I always, um, and always neglect him, this and that, you know, this, you know. Èmi náà mú ṣeré ni o. Oh. After that day, quickly, he posted a lady picture on a DP. I mean on his DP. What is my business? I didn't normally call him. He's the one calling me. Okay? I don't call. If I call people, it's because of business, like money. My business will be booming. I'll tell you. So, he left the, with the wristwatch. On the day he promised, I call. Somebody pick, and the person was saying, somebody now change my change voice like that, like this is a wrong number. and <laughs> first of all, I smile. <laughs> exactly bí mo I smile. I say, ah. He said, this is what, um, a wrong number. I say, wrong number. <laughs> I first I laugh and smile. I was laughing seriously. I said, God. <laughs> you that is boasting, that you want to buy diamond drink. <laughs> now you said it. <laughs> Somebody now pick your no call. you said it's wrong number. I said, okay. I smile. Already, I do tell you that when people come to my house, there's nobody visited this my house that I've not tried to be a blessing to. But these days, people see me like a fool. I'm not going, if I'm no longer act like a fool to those who call me fool, sorry for that. Okay? Because the name you call me doesn't suit me. I don't want to have like a fool any longer. So, I said the wrong number. I continue calling. I called different type of like WhatsApp, face call, and direct call. I try to call many ways. I think when he tired, he now pick. He said he's working. When he finish working, he's going to pick. If you're working before, just tell somebody because that time is supposed to have been according to the way, I mean, what he normally tell us that. I mean, what is normally say that he closed by so so and so time. I say if you are working, you don't need to tell somebody. Say somebody picks, say just working. I don't say anything because I don't want to argue. It's not you are nobody to me. You understand me? But if you have an assistant because you have been disturbing my life and I need the assistant, let me talk to you if you can render it. And if you cannot do it, no problem. You don't need to dodge call. I continue. Later you pick. He now said it's working. and now I now understand the way he was now behaving. Like I say, ah, if you don't have the money and you cannot borrow, you don't have the money because I know some of them in Canada, they don't have the money. Oh, they will tell you that they have money. I tell you. I remember when I was in Nigeria, a guy came from Canada, Toronto, Canada. Yes, he came to price my house Then I wasn't even thinking I'm going to be in Canada. Oh. Yes, that day, this guy doesn't have any money. I tell you, he was making mouth. I can understand now that a lot of bill, okay? A lot of bill, if you care is not taking, if you are not a serious person like that, like that, you may not have the money to even build a house in Nigeria. You understand me? When you are in abroad, you are in Canada, or in a country that they are they are so street like all the things are so expensive accommodation of South Canada is very expensive a lot of lifestyle in Canada is very expensive I tell you Canada is not a place that you you can just get cheap things like that okay but let me continue I now send message to him I say ah you don't need to dodge call o oh if I ask you to borrow me I'm not saying you dash me money borrow new, and if you don't have it it's not by force you don't need to dodge your call because of that let me now read for you I'm doing video now that's why you cannot ẹ jẹ́ yín tẹ́ gbé ọmọ ìgbéra yín pọ̀ ajá yẹn ẹ kó sì kúrò lórí platform mi I don't I don't care for that ẹ ẹ kó sì dànù sórí ẹ kó sì dànù ẹ jọ ti yé yín mẹ́yìn. I'm mm. coming. I want to read uh, mi ìfẹ́ kà sórí because oṣù ti fẹ́ parí. What is it? Hey. Mo I, I don't send message, you know. I don't send message. So that day, he said he's going to call, call me back the next day. You know, I mean, that day, but he didn't call. The I now called again. That was Friday. That was yesterday, Friday, you know. And I said, hello, Mister Man. I sent message. I said, you know, because he said he's going to get back to me on Wednesday or Thursday. I waited till Thursday. I didn't say anything. Ẹ máa gbọ́ ẹ̀yin terrorists ẹ wà lórí facebook yẹn àṣírí yín ò ní bò all Nigeria that is practicing terrorism that recruiting other country people into your terrorism to destroy the world the Lord will destroy you the Lord will expose all of you and put all of you to shame yes now It I should call on Thursday when I call. It was on that incident happened on Tuesday. He said he's going to get back to me on Wednesday, latest by Thursday. I waited till I didn't call on that on Wednesday because he said Thursday latest. On that Thursday, after closing, I called. Nobody picked. Later, when somebody picked, he said it's a wrong number. I smile. So I didn't say anything. The next day, that was Friday. I said, let me give him to another day. And I called, he wasn't picking. And I sent message to him. I said, hello, Mr. Man. I sent you message yesterday. You said you going to call back when you finish. Anyway, if you don't have the money, that's me talking now, to borrow me. You can see I'm not saying give me, but to borrow me. You can't pay. I said you can pay the wristwatch, okay? Because he took wristwatch. Before he said that to me, before I said this, I will tell you what the, the message he sent to me. I said, if you don't have the money, but you can just pay for the wristwatch, okay? Thank you. If you don't have money, stop lying. And I said, if you don't have money, stop lying. Don't lie. Life is, is not easy for anybody. Okay? Life is not easy for anybody. If you don't have, have it. It is not, it's not a crime, a criminal thing. It's not a crime. It's not a criminal offense. So you don't have money, somebody want to lend, you want to borrow money from you, and you don't have it. It's not a criminal offense. That's what I, the letter message I wrote, I sent to him. All right? So, it says some emoji like prayer. Like the prayer I must come out. That is it for you to know that the bastard, all those criminals, they want me to be praying for them on the media or they be torturing me and they are not giving me money. tó bá níyàwó àbí tó ní nǹkankan tó ń dùn ẹni tó dẹ̀ ń banú tèmi jẹ́ gbogbo tó ní tó ń ba ẹni tó ń dùn ẹni yìí máa banú ẹ jẹ́ lágbára Elédùmarè. now you now send message to me now listen I still do this I still show you this because I'm not going on this I'm not going on this alone Okay? I'm just telling you, people are recruiting people. And when you are in Canada, a Canada government must be strict about some foreigner in their system as well. Not me. Not me that they be telling them to be torturing me. They should be strict about some people. Or else, I gave you ten years more. You will see what they will do to you. Because some people are coaching people to be a bad person. And when you have seventy percent of bad people in your system the system will be it will be spoiled yeah the the system ó máa bàjẹ́ ni kò ṣe pé wọ́n máa sọ pé eh, okay now let me send you this message. mo mọ èyí tí ń jóná mú bọ̀. gàrí yìí ti ń jò. so ìwọ tó fẹ́ kí n fail away your life will be fail away gbogbo nǹkan ní ẹ̀ ló máa fail láyé ìwọ tí ò wúlò fún mi tó fẹ́ máa take me for granted the almighty God ó máa fẹ́ ṣẹlẹ́yà ayérayé bẹ́ẹ̀ ni ọlọ́run á fi ẹ́ ṣe ẹlẹ́yà ẹlẹ́yà ọlọ́run á fi ẹ́ ṣe ẹlẹ́yà gbogbo ẹni bá dìtẹ̀ mọ́ mi ọ̀run á fi yín ṣe ẹlẹ́yà lágbára Kristi so àtẹni tó sì mú ọmọ mi dání láti máa fi nà mí hmm, ọlọ́run gbogbo ọmọ tẹ bá bí láyé ọlọ́run á fi ṣèdààmú àti ìṣòro fún yín ọmọ òní múnú yín dùn lágbára Kristi so I I send message to this person Let me now send you, let me read what the message is sent to me. Gbogbo ẹni tó fọmọ nà mí, tó sì dúró láti fọmọ nà ọmọ Ṣọlá yẹn nà mí. Ọmọ ò ní dùn nínú lágbára pé sẹ́fẹ́ bí gba ọmọ ọmọ yín máa máa pa yín lẹ́kùn ni kò ní múnú yín dùn láyé. Gbogbo kó má tẹ kẹ má tẹ wá bímọ. Gbogbo ń tẹ ní láyé tó múnú yín dùn Ọlọ́run á fi bà yín jẹ́. So this person now send, now send message to me. I have the money, but I don't trust if you will pay me back. Money borrow is borrow, of course. Uh, why not? I'll pay you back when I tell you borrow me. Ṣé ni Maida won't back me this money. I pay back. Okay, so you don't dash me. And I'm not ready to give me my body for money. I'm not ready to give any bullshit body any I mean my my myself to anybody for money. No. <laughs> of course, this person, he has somebody living with him, but he lies too much. He doesn't think that all oh, about me anymore. I know. When somebody lying, I just look at you. Some people just think me like take me like uh, as if I'm innocent or I mean like uh, a fool to those things their games but I see things I've just been looking he said he doesn't believe me maybe he's going to pay maybe I'm going to pay back I said okay I don't need to convince you already I said okay e, even the the car I'm using if you want the paper I mean the the car you want me to pack the car to your place I said I will pack it you understand me I'll give you the car. He said, no. Even the car he was using before, he dashed it out. Because some people already on his case, already they are using, him. but maybe I can dash my son. Let me just tell you, my son, I have no cobble to give my son. If you cannot give me money, I cannot give him, I cannot give him time. Even any opportunity that I have now, if he's not behaving good, I'm not going to give him. So let me eat whatever I do. Let him be working for his children and let me work for my daughter and myself. And I'm not even working for my daughter these days. My daughter going to work for herself. Nobody must be a slave to any other person. <coughs> I'm just telling you. Nobody must expect anything from me because because you cannot believe you can't expect me to be borrowing money and be in debt and be sending money to idiots, some idiots in Africa. You cannot expect me to be borrowing money and be living a life that I don't want and then be using the money and be spending I mean satisfying <coughs> some idiots. I cannot. Greeting, I will greet everybody. But what mi ò bá níbi ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tí màmá lọ yáwó I won't. Gbèsè tí mo jẹ Canada I have to pay it before I even have money to give anybody. Abi, ilé kọ́ ni màmá gbé A country that your house, the house, the money you pay <laughs> in a month It's like one one year in a big house, five bedroom flat in Nigeria. You understand? And it's a month here. I won't be serious. The lifestyle of Canada is different from that Nigeria. That people will borrow money to do whatever they want to do. Just to satisfy public. I'm not satisfying anybody. You can see I'm not a I'm not a, and you can see I'm not ashamed. Okay? Mm-hmm. So and I said to him, "Is that mean the message. That's the message he sent to me. I think he sent another one. Hold on. So when he sent that message, he said, I didn't, eh, eh, I will. He said, I have the money, but I don't trust you. I don't trust you if you pay back. For you, I don't trust me. Eh? it irritates me nobody apart from ẹni tó wá ṣe fún mi nínú ilé àtọ ọmọbìnrin Ghana kan tó bá ránṣọ fún mi tó máa káṣọ wá ń gbà yẹn tó dẹ̀ ti sọ pé kóun náà tó set me off ń gbà nobody get tó ti wọnú ilé rí kò sí for me to show you where I live ibi tó gbé kò dáa tó lé mi ìgbà tí mo ń gbé ibibẹ̀ yẹn mo ń san seven fifty òun san six hundred òun san six hundred níbi tó ń le, ibẹ̀ le, lè ló lè ṣì ń gbé títí dé ni ó dẹ̀ ń ṣiṣẹ́ ten hours every day ó dẹ̀ ti lọ ra mọ́tò tuntun ní àwìn what are you telling me it's not easy but I came with my daughter and I want my daughter to have a good life I tell you if not because of my daughter I will not be here in Canada it's not a joke ọjọ́ tó bá la máa kú la máa kú àná ègé kò sẹ́ni tó lè pa mí gúnigún <laughs> ẹni tó pa gúnigún of emibola bọ́lá mi ò ṣe gúnigún mo dájú gúnigún lọ èmi ọmọ lójú Elédùmarè I don't say anything I just say okay thank you I say okay no problem thank you can you can pay for the wristwatch money no problem you can pay for the wristwatch because you went with that wristwatch that day yeah wristwatch yẹn yeah. I bought the wristwatch kò ṣe one thousand dollar o ẹni kó tiẹ̀ sọ pé òun wà okay o sorry some people truly some people don't trust people like the way we trust Bola I cannot trust you with uh, I don't borrow money but this is what I have to support you if you pay this no problem you don't pay no problem you give whatever your you know that okay o lè dá àṣeyàn tí n bá tọrọ owó lọ́wọ́ ẹ̀ ń kọ́ mi ò rówó jẹun àbí kó wá support mi fowó lé mi ìsọ́bẹ̀ fún ẹ̀rí mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ rìnà pé okay I never ask him for anything like okay I want to pay my rent or help me one day no you see me everywhere every time here if I don't have money I say I have not paid my rent bí mo ṣe wà mí tí san rent oṣù yìí tán ó yìí kú one seventy kíni wọ́n tún ti gbowó iná dé tí má gbé débà yà máa jákàrà you understand what I mean mi ìbèrè lọ́wọ́ ẹ̀rí náà pé help me I didn't I never asked him for any assistance before And I don't call him. He's the one who normally call me. And I know him because we worked together then in Apatech. My house is just a two building, one building between me, my building and his building before. The day I to come and know his house, I went with my daughter. Even that time that just open my be already ó lè ra KFC ó lè ní kí n jẹ màá like KFC you understand me even when I need somebody to come and help me fix something in the house I pay for some people to pay it to do it for me I never call them to come and help me because I'm not a sheep girl and I'm not a prostitute èyí ló bẹ́ẹ̀ dúnlẹ̀ tó mi ò sọ pé anybody can be anybody tomorrow but. You know, I do. I'm, I'm not a useless woman. You understand? If you cannot borrow me money, you don't need to dodge. Oh, call phone is me. When somebody picked the call and said, this is a wrong number, I smiled. I was laughing like a baby. My daughter asked me, what happened? <laughs> I said, it's done. He said, who is done? I said, that man. He said, oh. I said, yesterday, you know, you were there because in the front of my daughter. We are both together in this sitting room when I was talking about the money. And you promise. When he said he cannot trust me, I would say, wow. Okay, oh, no problem. Pay for the wristwatch, no problem. How can you be asking me for relationship and you don't trust me? You know me for like six years now. Yes, I've been in Canada for six years. Timothy Moore. I met him 2000 and no, 16 year now 2019. Yeah, we work in that Apatec 2019, Connie. Yeah. So, and I say okay, oh. And I said, when are you going to send it to me? He didn't answer. I sent message back again. I said, please, when are you going to send the I say if you are not paying or you return the wristwatch. If you are not paying, return the wristwatch. He say I'm working now. He say I'm working. I say okay. When you after some hours, I say when are you sending back the wristwatch? Because I don't trust you too. I said, when are you sending back the wristwatch? Because I don't trust you too. ó ní i will send you the wristwatch okay because i will never use it as yeah and he already he already told me that ah this wristwatch i'm going to use it i'm going to Toronto for party we are having party this and that this weekend mo ti wò pé ní àná ẹ̀ máa gbà padà mi ì jẹ́ sọ fún ó kàn sọ pé i will send it to you mo ní okay thank you So later, I dove down. I went around. I wasn't, I mean, I, I went out with my daughter. Coming back, we're going around just to buy some little thing to make some shopping, window shopping and some shopping. Food shop ni And one shop was close to his house. I just kúkú my ń mọ̀kànlá sílẹ̀ ah, opportunity I send message to him. I said, Mama, outside though. I'm outside your house, so just bring the wash." I say, hello, I'm outside your place. Please, can you bring the wash for me? Kò dáhùn. Mo dúró bíi five kò dáhùn. Mo pè kò gbé. Mo ṣáà dúró mi lọ. mo wá ní kò sí problem mo dúró nígbà tí mo wá tún pè é wá ní i'm praying mi no problem ó dáhùn kọ́ mi ó dẹ̀ wá ó wá fún mi ó wá fún mi wọ̀ṣẹ́ bó ṣe fún mi báyìí ó kàn tẹ̀fẹ́ máa sọ mo kàn dúró mo kàn lọ mo ní thank you before then are you with me before then my so-called son my so-called son ṣọlá ọmọ ayé ọmọ oró I call him because we have an agreement when I call him the other day my mommy order me that my mommy did I mean my mommy order me to do that when I call him yeah. my mommy asked me to help him if I can help him you know and when my mommy order me I obey my mom if that's why it doesn't please me when we start talking I offer him something we are now talking how is the wife the wife yahweh ò tí ì bá mi sọ̀rọ̀ kò tí ì kì mí up to date o. wọ́n máa rò bóyá mo nídìí wọn wọn ò wúlò fún mi wọ́n máa máa tún ṣakọ àwọn olè. gbàtí mo ń struggle láti sanwó ilé àti gbogbo bí mi ò ṣe tí láti gbé ayé mi ṣe rí báyìí èmi nìkan mò ń dájẹ́ tó bá fẹ́ ìwọ ló máa help wọn wọ́n tún máa ṣakọ mi ì tí ìròrí burúkú tó wọ́rí àwọn èèyàn tó dá lẹ́fẹ̀ẹ́. <clears throat> me and my kí la sọ débi ríǹgì diamond ring ẹ̀ tí mo fún ìyàwó ẹ̀ èmi mo ní ó wá ní diamond ring yẹn wà he said the diamond ring pàápàá that he has uh, the wife has she has get bigger so the ring is not long she is not longer wearing the ring she just kept the ring at home I say wow that's good if he's not wearing it again he said she can send it to me and let me see I don't even know I'm going to use it as a reference for madam this eh, àwọn tó wà wèrè tó wà lórí media he said she will send it to me I said he will send it to me not the wife he said the wife is no longer using it because it's big now the wife is now bigger I said no problem o oh. I said send it let me see and he send it to me immediately. Ah, àṣìyà tó tọ́ ni sá aláṣẹ òkè o ìgbà tí òde ló mọ́ sí mo ní send it back to me let me value it here because in Nigeria they don't know value much of that yes that what I said and they will need they said we need something to do we need to do some things that cost money too I say you can even if you weigh money o as your wife your wife is no longer using it you can also sell it and use it for whatever you want to do you know there's no problem she ag he agreed my son agreed I said okay you send it here I buy it how will I take it go when you go to the DHL When you go to DHL, getting to DHL, just ask them how much they're going to collect. I do buy things from Nigeria. I do buy things here. Mo máa ń online. Mo dẹ̀ máa ń Nigeria. So they send it to me. I D they DHL me. I know how much they carry. Ninety thousand. Means eighty something, you know. And I have DHL that I use here. DHL that carry my paper from South Africa, you know, I'm not a novice about this DHL of it. And I asked my my son said to me, there is a DHL in the where he lives, very close to where he lives. I said, no problem. He said he's going out now. He's going to help me to find out. He's going to find out. He didn't reply. That day, I gave him another day also and i'm thinking about it too. Oh, that because they watch me online they will be on my line but they won't comment because they, they are all of them they are crazy they won't show love because they are hate no they not even hate they jealous it's a madness for somebody to be jealous. jealousy people who <laughs> I don't know kémi rí ọmọ mi kó ṣe dáadáa ń sìn kí n máa jealous àbí kí n rí àmì kó ṣe dáadáa ń sìn kí n máa jealous ẹ spirit of jealousy is a disease anyway he said he's going to replace the he's going to see me back that day he didn't call I leave him because they may be close because our hours and the Nigeria time is different I gave him till the next day even not next day two days later I said, Chola, I got why she didn't pick. Later he pick. No, later he call back. He just flat back. And I call him. I said, Into ni o fẹ́ lọ bèrè lánàá kan, olóhùn ti lọ bèrè. Èló ni wọ́n máa fẹ́ gbé? Ó ní wọ́n ní hundred thousand how much is it Is it hundred thousand and eighty Can kiri kan I didn't argue that You don't look back. but èmi mọ you don't máa Me, èmi you don't tó kilo. but me, argue láti ibẹ̀ yẹn débi báyìí but mi argue mi sọ pé owó yẹn pọ̀ ju àbó kéré o I now say okay I'm going to send you I now say I'm going to send you money hundred thousand and kiri kan so that you can send it to me I can wait for you I can help you to value it maybe you can actually fetch your money because there's something I was thinking that we are planning maybe we are going to do and it's going to cost money so they can actually they will not use part of their business money they can use that to sustain it I bought this though it's my ring okay. Uh-huh. <laughs> And I gave it to the wife. Ungrateful Ìjẹ̀bú girl. Ungrateful element. Tẹ́ bá yà fẹ́ travel kẹ́ lọ ṣe DNA test torí kí DNA test kí traveling yín báyìí. Ọlọ́run á ṣàyọ ẹ́. Ọlọ́run ń jẹ́ kán rí ẹ ṣe léṣe bí wọ́n ṣe ṣe Mohbad o. Because when you are coming to Canada, you do DNA test. You, you know DNA test cause problem. Mm-hmm. mm DNA test ah ọlọ́run ẹ ṣé o ẹ jẹ́ káyé mi bàjẹ́ ayé mi ò ní bàjẹ́ má yẹ lẹ́kọ̀ọ́dì bí mo máa bímọ gan lé ní ọmọ mi o ẹ̀jẹ̀ ò <laughs> lè yàtọ̀ a lè bẹ̀rù DNA test anyway let us continue story so I was expecting my son because already on the line because I'm saying I've never paid my rent yo let me tell you if you God if you God bless me today I'm still I'm, I'm still going to be telling you on social media. I've never paid my rent because nobody ready to pay my rent for me. And by the time I'm telling you like that, all of you, Papa, you run away from me. You understand me? As a gidi Ẹsẹ̀ gidigidi ilé ajọ́fẹ́ ọjọ́fẹ́ kúkú rẹ̀ nìkankan. You understand? Even if you go, if you God bless me today and restore my glory fully, I'm still going to be telling you, even with Imbarale. Hmm? I'm still going to be telling you I have not paid for my rents Because that's what all of you love to hear abi eh, one other family are making it on social media but you are bewitching yourself Enyala aláyé bàjẹ́ má ṣe ayé mi lá aláwọ̀ má ṣe mi lá láyé bàjẹ́ family hmm, ọmọlára mi o garri that you gave me is very very It's too much It's is garri yibo garri yibo is rice o the same way Gari Jibo is rising, Gari Ijebu is not rising again. Look at this one Gari you gave me. See, I've been drinking it for the past 30 minutes. This one I, put it in the in initially. This one it was. Oh, it still it remained the same. Mm. Ijebu, and Ijebu is no longer rising. Iyibo is rising. You can see like Iyibo Gari is rising. <laughs> Ijebu Gari is not rising. We are going to be buying Iyibo Gari. Oh. Iyibo <laughs> is rising. Even on social media, they are rising. Go and check all the Igbo and uh, so-called bended people, their platform rising. It's, it's only Nigeria Yoruba we see, especially those in Ijebu, when Ijebu fighting with you. They make sure that even when you do them good, they make sure you are going down, evil people. Mm. Anyway, we are continuing the story story. We are not angry, oh. Mm-hmm. We are not angry, oh. Mm-hmm. We are not angry èmi ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mọ́ tó wà nínú mi ṣó ti yé if you upset me ìyẹn mi pé you are still meaningful if you, anything you do is not upsetting me you like call me àjẹ́ ó ti gbàjẹ́ oríṣiríṣi kẹgbẹ́ra ní bàbá àbá kò rò pé ẹ̀yin ẹ̀kọ́ fẹ́ kí n tó ń gbà yín bí ẹni gbàgbọ́ ọtí ni káwọn èèyàn tún lè máa gbé yín ó ti yẹ ní ìnígbà yín níjẹ̀ ní rí pé mo rí yín ó ti yẹ yẹ́yẹ. Hmm. anyway my son is now my son my darling son now said I wanted to send the money, but I was like, ah, what if I send this money now? And the wife <laughs> now tell him not to <laughs> send the wristwatch. I mean, not to send the ring diamond. Now and now, Akuma need money. 100,000 is not nothing, but it's something now. <laughs> so 100,000 is something. mm. If I, in 100,000 twice is my, my, uh, I uh, draw twice, I mean, in a month yeah I pay more than yeah that my hydro money owó iná nìyẹn I say if I send it now and I said to him I, when I notice that he's not saying anything about it I say ah what about this our discussion can't you send it with your money don't have hundred thousand send it now to me then I will send the money back to you later if it doesn't work I mean even because some people is only you can take it to where people who value it you know he now ask me question he say "Oh, rẹ hold dọ i say okay n tó fẹ́ sọ ti yé mi o he say hold dọ nu i say okay he say ṣe fẹ́ bá wa ta ni abẹ́fẹ́ bá wa kàn value ẹ̀ èmi àti ẹ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ o ìta fẹ́ ṣe gangan lélẹ̀ pé mo fẹ́ bá submit àwọn nǹkan kan níbí and i will pay money to the lawyer i will pay money to immigration you understand and i don't have the money now do you understand i want actually want to help them including your ungrateful yẹn idiots. That, let me just tell you be sincere with you I wanted to help them me o òun àtọmọ ẹ̀ you understand so I say I don't have money and it's true and anytime I say I don't have money yẹn yeah, they be pointing one of my video that went viral I tell you that time there was no monetization on me The strike the principality the rulers of that the wicked women on social media and their colleagues They flag it. I'm telling you. But what they want is for me just to be to be sad. But you know what? It make me sad anyway. But the Lord will pay you back at, in this season. All of you. Hmm? So, he started asking me question. That, Shebe ba value any? Shebi we have discussed, discussed before. He said, hey, must you say your thing? He said, they don't normally say their things, oh that he, he wife said you should not send it to me again. Eh? He said the wife said that. And I asked him, is it not me that bought it? Is it not my ring? Is it not me that bought it for myself? And I now gave it to your wife, your wedding uh, diamond ring. Is it not me? He said, yes, but you have given it to, to her. I said, that's why I give all this to you. Your wife is not greeting me. Oh, that's why I want to help you to come to Canada now. You understand? And they still want me to be looking for money to pay them. I won't do it for you again. In anybody you are, you know people in Canada, and those one who are deceiving you. Even that guy that was deceiving me that day that said he want to borrow me money. The day I was uh, jubilating on social media, hey, thank God, I've got in my paper. Do you know what this guy said? He also called me. I don't know that he all he used to watch me. He now sent me message. This guy marry a, a migration, Canadian migration. He invited me to this to their wedding you understand me because i didn't give him free i mean i didn't give him um mi ò fún ní mi ò mo ní à mi ò mi ò fọkọ ẹ̀rí pa mí you understand what i mean listen o. Oh. And I said to to my son, I ah, why your wife is not telling you, but your wife is not using it. He said, eh, he's not using it. He said he want to keep it for his daughter àti a ah, ṣé irú ríǹgì yẹn ni dọ́tà ẹ̀ máa ni dọ́tà ẹ̀ máa tún lò if your daughter is in Canada and is school in Canada and is working in Canada is going to be using ring that we bought the diamond ring of South Africa that diamond ring is South Africa let me tell you ring and diamond has carats it is ó be gold ni you understand me eighteen carat gold nine carat gold over twenty-four carat gold thirty-four kìnnìkan gold category by category you understand me I now ask my son ah ah ẹ gbà mí is your son going to your your daughter going to You just say your wife is not using it again and is want to keep it <laughs> to your for your daughter when he grew up I was now ah ah are you wishing yourself bad or what I don't understand he said eh we don't normally say that thing eh we don't all the like uh, when I gave him the gold I gave him the necklace I gave him is he keeping it the radio I bought for him is he have it You understand? He started talking about wristwatch. He said, hey, all the people you have given things, you should try to forget about it. Don't get it back because if you want to get it back, it's more than billion, but don't get it back. <laughs> I was like, ìyàwó ẹ̀yìn wá ń bìlì pé bóyá tí n bá rí silver ẹ̀ eh, tí n bá rí diamond yẹn sìn bóyá mo fẹ́ tà mo fẹ́ fi help ara mi. For you can even na talk if I want to sell it and use it to help myself. You cannot release it. I cannot release anything to you eat whatever you have anybody tó bá dẹ̀ sọ pé ọmọ oh, ẹ̀ ò ṣe nǹkan kan fún wa ẹ̀dẹ̀ lọ́nà i bought you car when you want to do wedding i bought that diamond ring i bought it for you the your wedding ring i bought it for you everything tó ń ṣe ní gbogbo bẹ̀ yẹn aṣọ gbogbo nǹkan tẹ́ ẹ wọ̀ pátá tẹ́ ẹ lò èmi nìkan ni mo ṣe kò sẹ́nìbọ̀ tó bá mi ṣe nobody nobody until date ìyàwó ẹ̀ ò dẹ̀ kí n kí mi ungrateful elements all of you will be thinking àwọn bàbá àṣàlẹ̀ yín náà olórí burúkú mr kewọ̀nù yín ìyẹn lọ́mọ máa sọ pé ẹni ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti kọ orin lánàá ni mo ti mọ̀ pé wèrè ọmọ ghana tó wà ń bí kewọ̀n lọ́wọ́ ń bẹ̀ olórí burúkú ni ẹ kewọ̀n ṣé o mọ̀ pé o tóbi ju nàìjíríà gọ́ọ̀mẹ̀tì lọ mo sọ pẹ̀lẹ́nu mẹ́ni tó o bá tóbi jù wọ́n lọ wọ́n máa ti ṣe nǹkan kan sí wùlígálítì mẹ́ o tóbi ju ọlọ́pàá nàìjíríà lọ i said with my mouth tó o bá tóbi jù wọ́n lọ o ò ní máa ṣe òṣì bí ẹran níwò kó máa ṣe kà fáwọn èèyàn káwọn èèyàn rí gílẹ́lì kọ́ndẹ̀ máa ṣe ọdún àwọn alágbára náà kì í pàṣẹ wọn ń pàṣẹ làágùn bẹ́ẹ̀ ni mo understand àwọn géèmù kan tó ń lọ báyìí pé àwọn èèyàn tí ò ṣiṣẹ́ ló ń bá wọn jẹ owó nàìjíríà ń sìn àwọn tó ṣiṣẹ́ yẹn ṣebí táwọn èèyàn bá ti ṣiṣẹ́ tán ẹ máa gbé oríyìn fún àwọn ẹlòmíì tí ò bá ṣiṣẹ́ bí ìwọ náà ṣe ṣe kí wọ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣe é ṣe fún yín náà nìyẹn àwọn ìjọba yẹn wọ́n ríran wọn kàn ń sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni God bless you ìjọba nàìjíríà. Hmm. aláṣẹ He said he's not going to release it Oh, That eh, must somebody the other day eh, must somebody be selling things. He had me fóònù tí mo gbé sórí social I'm actually I'm not selling the phone. I just want for all of you begging, begging, begging, begging money. For you to know that I, it's not easy for me to do anything now. Or God will make everything easy for me. I have to be telling you, mo fẹ́ ta ilé yìí o, kẹ́ fi mí lọ́rùn lẹ̀. Mo fẹ́ ta ilé yìí ajẹ́nirú kòkòrò look at Davido Davido bàbá ẹ̀ lówó tó bá jẹ́ pé bàbá Davido ti gbà láyé tó bá jẹ́ pé o support mi níjọ́ yẹn I won't find myself in this level you agree with all the outsider to destroy yourself not me and without with that, with that your olè olè family tíyàwó ẹ̀ jẹ́ yẹn tó bá ti fẹ́ wá Canada ẹ̀ ní ìlú tó bá dẹ̀ fẹ́ lọ ṣó ti yé ẹ lọ ṣe DNA test toró máa máa bínú náà sí pé kán má lọ ẹ ṣe DNA test everybody because DNA test dẹ̀ ń wá ó ń dìjà ń sìn DNA test oh God mm-hmm. Ọlọ́run Ọlọ́run ti mú àwọn ọ̀tá mi ìyẹn àwọn tó ń ṣe àwọn obìnrin wọ̀nyẹn o àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ tó yẹ pé ṣítà ni wọn Ọlọ́run gbogbo nǹkan ló ní good as fine bí mo ṣe wà yí gan ọjọ́ tí n bá wá sí Nàìjíríà màá tún lọ sílé fada yín lọ mi màá tiẹ̀ tún gba díẹ̀ kán ṣe a máa tún ṣe sample ti ọmọ mi gan kẹ́ lè mọ̀ pé obìnrin tó dátọ́ lẹ́nu lèmi èmi mo rán ẹ lọ school èmi mo gbé ẹ lọ jẹ̀bú gbóná tí mo lọ dúró sórí line ìyàwó ẹ̀ máa sọ fún ẹ ẹ she said ẹ now said to me ẹ ẹ jọ̀ọ́ ẹ má bínú ọṣẹ́ mi pẹ́ tí ń dàgbà ìwọ ń yàngì sí ni bó ṣe wà yẹn tó bá fún bá fi five years sí ọdún ẹ o lè bídò bídò video is just thirty one you are thirty eight now are forty by you are going to be forty ṣọlá <laughs> in America àwọn ọmọ forty wọn máa ń bí ọmọ thirty ó ti yé so àti ní South Africa náà máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ iná ṣe to me ìwà ìṣe just imagine o ẹ jọ ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ mo ní mò ń gbọ́ mò ń gbọ́ tiẹ̀ o ẹ máa gbọ́ o mo ní mò ń gbọ́ o mò ń gbọ́ mò ń gbọ́ mò ń gbọ́ tiẹ̀ ẹ kọ ní ẹ̀mí pé kò tí pẹ̀ tá a ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà kò sí ẹ̀mí pé kò tí pẹ̀ tá a tún bẹ̀rẹ̀ aṣẹ ìdá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ìgbọ́n aṣọ pé kí wọ́n lọ gbé ẹ̀ dàmírìngì ìyàwó ẹ̀ wá pé ẹṣẹ mi kó tó bá jẹ́ yìí náà ìyàwó ilé ìwòsẹ káwọn máa jà káwọn tó travel kó nàìjẹ ìyàwó ilé ìwòsẹ káwọn máa jà sí ẹṣẹ ẹ̀yin náà ò ní máa feel otherwise ah mo lóòótọ́ ni máa feel otherwise ìgbà tó jẹ́ pé ìjẹ̀bú ni èmi ò ṣe àrọ̀nìdógún ẹ àrọ̀nì gbọ́nrajì gidẹ́rù oògùn nù <laughs> àrọ̀ gbọ́nrajì gidẹ́rù oògùn nù mo ní ó yé mi mo ló yé mi ó ní ẹ̀ kéèyàn kan sọ pé kẹlọ múrìngì wá torí mo fẹ́ ṣoògùn Canada mi àbí bẹ́ẹ̀ kọ́ torí ríǹgì tí mo gbé fún wọn gbà yẹn tí mi ò fi ṣe yín pa tó jẹ́ pé tí n bá fẹ́ fi ṣe yín kí n ti gbé fún yín sì kí ẹ ti dá torí ọkàn mi ò tiẹ̀ sínú márẹ́jì yẹn mọ́ ọkàn mi ò sọ́pọ́ọ̀tì ẹ̀ ìyàwó Davido ń sìn báyìí sí àti Davido iṣẹ́ ọmọ bàbá Davido hmm. ó lọ́wọ́ sí gbogbo ara ilé ẹ̀ ló lọ́wọ́ sí ó lọ́wọ́ sí èmi tí mo bí ẹ gangan mi lọ́wọ́ sí gbogbo torí ìyàwó kan tó bá jẹ́ ìyàwó ọmọ mi ni kò ní máa bú mi kò dẹ̀ ní máa rí mi fín mi ì tún níṣòro fún náà kó tó máa ṣe bí alára ṣé eh, tí n bá tiẹ̀ nímọ̀ èmi ni tó bá tiẹ̀ òkè tí n bá tiẹ̀ sọ pé mo fẹ́ gbà padà nǹkan ẹ̀kẹ́ gbé gbogbo nǹkan tẹ́ ìyẹn ló jẹ́ kí n wá lọ ńgbà tó ń sọ̀rọ̀ yẹn lánàá tó ní tẹ́ bá ti fúnyàn nìkan kẹ́ gbàgbé ẹ̀ ìyẹn ló wá jẹ́ kí n lọ sọ́dọ̀ bọ̀bọ̀ ti bí ọmọ Ghana yẹn that's why I went yesterday to that boy that guy Ghanaian guy that collected the wristwatch that said he wanted to borrow me money and later said he doesn't trust me and you get the wristwatch for you to know they connected they even have group group ní lórí story mi lẹ ti ń pe group jọ tí mi ò ṣẹ̀yìn tí mi ò rẹ̀yìn gbogbo ẹni pé ìpàdé òkùnkùn lórí mi mo gbàdúrà ikú òjijì láàrin ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó pe ìpàdé òkùnkùn lórí mi lórí ọmọ mi lórí oore tí mo ṣe lórí àwọn ohun dẹrẹ tí mo ṣe láyé tẹ́ pé ìpàdé mi lórí mi because you are sent by the demon may almighty god pay you back with sudden death ẹ̀yin gbèwèrè wọn yẹn kì í ṣe ìwọ̀ṣọ́lá o ìwọ ò ní kú o mo sọ fún ẹ lójú ẹ̀kúrò kó lánàá gbogbo tó ṣe fún mi lọ́mọ máa ṣe fún ẹ padà láṣẹ Èdùmàrè gbọ́n tó ṣe fún mi lọ́mọ máa ṣe fún ẹ padà mo wá ní ìṣọlá bí mo ṣe offer ẹ ní good opportunity mo ní you have not said sorry your wife also ó ní sorry mo kọ́ tiẹ̀ bó ṣe sọ pé kóun ṣe sorry mo kọ́ tiẹ̀ ṣọlá now mo mo fẹ́ delete nọ́mbà ẹ lórúkọ bàbá tí ọmọ àti ẹ̀mí mímọ́ lórí live chat mo fẹ́ kó mọ̀ àjà o because you said you cannot say sorry o oh, offer mi lẹ́ni tì Davido bó ṣe wà yẹn àwọn ẹbí ẹ̀ lówó òun náà tún ṣiṣẹ́ kún owó ẹ̀ ni ó ń ṣiṣẹ́ ni á ti ra nǹkan fún bàbá ẹ̀ lóríṣiríṣi bó ṣe wà ní kò ṣe mọ́tò bàbá ẹ̀ ọmọ bàbá olówó nígbà tí bàbá ẹ̀ lè kiri tó ní kó má ṣiṣẹ́ orin pé òun ṣiṣẹ́ sílẹ̀ fún kó lọ sí skul ó lọ ṣiṣẹ́ ni ó tún mọ́wọ́ wálé ni so mi bá ìjà o mi bínú àbúrò ò ní ṣe é tí gbogbo èèyàn bá ń yọ kú ìwọ ò ní yọ kú pé ò ní dàgbà kó bímọ ọkùnrin yẹn tó máa ṣe irú nǹkan tó ṣe fún mi irọ́ ló pa wàá dàgbà bẹ́ẹ̀ ni kódà wàá ṣoore fọmọ òun náà àfibí san fún ẹ gbogbo bó ṣe ṣe fún mi tẹ́lẹ̀ ìsákìlẹ̀ lágbára ọlọ́run ọlọ́run bá fi bẹ́ẹ̀ sí wàá rọ́wọ́ yọ nígbà tó bá máa yọ fọmọ ẹ fẹ́ ṣe ìyàwó ó ti yé bẹ́yẹn pọ̀tọ́ ọmọ yẹn wọ́n máa fi fi ṣu ẹ ṣáà ni gbà mo block ẹ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ kì í ṣe ní fàràṣálẹ̀ o lórí fóònù mi ni o torí mo ní kò ṣe sọ́rí ìyàwó ẹ ìyàwó ẹ gòdìgà tó dàbí kùkùté yẹn ó ní mo sọ fún ìyàwó ẹ like a dwarf ó ta fún fún ẹ yẹn orí ẹ̀ burú yóò dáa fún ọmọ tó gbé dání yẹn o ẹ̀jẹ̀ mi bọ̀ tòun yẹn kò ní dáa fún tó ń kọ́ ìwọ sí mi tí ò wúlò sọ fún mi ikọ̀ tí yàrá já ẹ̀ tó tàgbà bálẹ̀ tó ṣe fèmí rí mo ní mo fẹ́ gba diamond yẹn tó bá pé mo fẹ́ gba mo fẹ́ bá yín fi sanwó migration bí ni ó wá ìyàwó òun ò gbà ọmọ àlè ìyàwó ẹ̀ ṣe èrè ni oníkì má bínú tolúwa ni mí don't beg me ìwọ ló má ìwọ àti mọ́ mi ìyá yẹn lè máa ń bẹ̀ lọ́jà lé mi. The way I'm going through stress every time, is it good like that? You'll be doing good to them. They don't good for you anywhere. They block you. They'll be waiting one against you. They be the one behind your problem. And then they will telling you, wàá máa bẹ̀bẹ̀ fún pé kíni. Kí ló ní pé kí máa kí ló bẹ̀bẹ̀ fún sí. Mo gàrí Igbo sẹ́mi ẹ̀. Má ra gàrí tó wá ti kọ gàrí gàrí Ìjẹ̀bú sí nǹkan kan God bless you. Mm. It, diamond ring. I bought it and it's for me. That ring is for me. I bought it for me. Even when the nígbà kẹ́mi àti bàbá ọmọ mi ta separate náà ìgbà a padà rìn ní union mèmí mo lọ sínú shop tí mo lọ rà á. And I gave it to my to my daughter-in-law. I did it olóòfẹ́ mọ́tò mo ṣe fún ẹ. Gbogbo nǹkan tó olóòfẹ́ ń jọ yẹn exactly àwọn fámìlì burúkú yìí wọ́n sọ fún mi àwọn ò fẹ́ràn púpọ̀ o àwọn ò fẹ́ràn púpọ̀ o bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti kó gbèrò púpọ̀ wọ́n ṣàfẹ́ là mí mẹ́rẹ̀ mo ṣàkó few people náà tí mo wá fẹ́ màmá ìyàwó náà sọ pé ẹ èmi fẹ́ bùgá òun ni èmi wá fẹ́ ṣáwọn kiri kan èmi wá halẹ̀ máwọn nínú ilé ni pé mo wá fún wọn ní mọ́tò mo dẹ̀ fowó mo dẹ̀ náwó dáadáa fún wọn níjọ́ yẹn lọ just imagine that what my son said o I wanted to pay migration lawyer to get a lawyer here in Canada you cannot pay less than how much three thousand four thousand five thousand Even the money you have to pay money, immigration also, lawyer, for things I want to do for you. And you want me to go, if I have money now, that I will spend on myself and spend on my daughter education, I should spend it on your, your useless wife. Orí ẹ ti dàrú. Inú òbí mi o, torí mọ́mì ló máa, torí gbogbo yín, ẹjọ́ darapọ̀ mórí social media tẹ́lẹ̀ pé máa drag mi. Kò dùn mí but everybody gbogbo ayé àtọ̀run mọ̀ pé I take care of my family and I take care of my children and I take care of people. I show people the love. But when I show you love, you show me back, you show me hatred, the love will show you hatred. Ṣọlá, wàá ga láyé wàá bímọ, gbogbo tó ṣe fún mi láyé pátápátá. Ọmọ ọmọ àrọ́wọ́ yọ, torí èmi náà rọ́wọ́ yọ nígbà tí mo fẹ́ lọ skul. Mo rẹ́ lọ skul mo dẹ̀ ra, mo ṣe dáadáa fún ẹ, àrọ́wọ́ yọ. Mo gbogbo tó ṣe fún mi pátá, lọ́mọ ẹ̀ máa ṣe fún ẹ. Tó bá jẹ́ ọmọbìnrin lóní, ọ̀yà ọkọ mú ẹ, á ṣe bó ṣe ṣe fún mi wọ́n ṣe fún ẹ bó ṣe máa jẹ́ nìyẹn àdàbí tí bá ṣe bẹ́ẹ̀ fún ìyá délé bẹ́ẹ̀ ni bàrẹ̀ ìyá àbọ̀bọ̀ yìí ọmọ ọmọ tó ọmọ tó dúró ìyá ìtòkú yẹn tí bá lọ́wọ́ ọmọ yìí máa tí bá tún lọ sílẹ̀ ìjà máa tún fíìsì tàn ọmọlé máa tún ṣe dáadáa fún wọn àdàbí tí bá ṣe bẹ́ẹ̀ fún wọn àdàbí tí mi ò bá ra mọ́tò fún ilọ̀ sí mi àdàbí tí mi bá fún ilọ̀ mi ní mo fún bàmọ̀ mọ́mọ́délé mo fún ní ṣọ́ọ̀bù délé àti wọn sọ fún mi these people be giving you trouble because ọmọ àròkọ owó pọ̀ lọ́wọ́ ìjù bẹ́ẹ̀ lọ I as people then you will be taking it for granted ní diamond tẹ́mi rà kó tẹ̀ jẹ́ pé mo fẹ́ gbà mo ti àwọn fẹ́ fi solve ara mi ò ní múlẹ̀ tíyàwó ò dẹ̀ lò ó tún wá sọ pé You, you be selling your thing fóònù yẹn me. let me tell you i will sell my phone here in Canada tí n bá gbé lọ́nu ṣọ́ọ̀bù tí mo fẹ́ tà lọ́nà yẹn tí n bá fẹ́ ta nǹkan lórí tí n bá fẹ́ tajà gangan mi ì ní gbé wá online láti wá tà torí kẹ́ni má ní gbogbo oníṣẹ́ wà tí bá gbé fóònù dé inú ibi tó ti ń ta lónìí lónìí wọ́n máa kó káàṣì fún mi káàṣì báyìí ni àwọn tó ń rà ìyẹn máa gbé sórí bíbà tẹ́ pé wọ́n lójú tẹ́ bí kí sẹ́ndì ẹ̀ ni ó mọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ni máa sẹ́ndì ẹ̀ sí never gone are the day i'm telling you bí mi ò lówó sí mọ́mì sí máa pè wọ́n dáadáa máa kí wọn tó máa ṣe tán sí mo pè wọ́n lánàá máa tún pè wọ́n ojoojúmọ́ ní bá ti rówó láti máa ra káàdì sórí fóònù máa pè wọ́n dáadáa ṣùgbọ́n owó tí ò bá sí dẹ̀díẹ̀dì ò lè bá mi lè lọ́jà lè fún ẹ̀dì kankan Me, you know, please, ara mi kí my losing myself and then you you gain yourself you have no àánú ojú àánú mi àánú mi ò sí ọ̀pọ̀ ẹnìkankan ẹ máa ṣe ń gan o ẹ máa ṣe ń gan o I wanted to use the money to pay me inflation for Shola because I don't have money and nígbà tí wọ́n ti pè mí lówó owó tèmi bá pa mi náà wọ́n ti fẹ́ kí n ṣe because you see me like a fool you think I, am a fool before I'm not a fool I just love you because you are my son. Let me tell you, those people who counting me like a fool because I just love people. I'm not a fool actually. I can treat you the way you treat me, but I don't want to be like you, you wicked souls. Whatever you condemn, I don't want to become what I condemn. That's it. Ìyẹn ni mo fi lọ sọ́dọ̀ bọ̀bọ́ yẹn kẹ́mọ̀ pé wọ́n group wọ́n jọ tún wọ́n tún jọ open group látọjọ́ tí mo ti gbé bọ̀bọ́ yẹn wá media you know I'm the one that called that guy on media do you think if I need him lọ́jọ́ just lè you máa that morning ring me. mi if you think if I need him do you think i will bring him on social media that boy tí mo lọ gba nǹkan wọn ò bí ìyá ẹ̀ dáadáa kí n déwájú ilé ìlànà kó lóun ò ní gbé aago yẹn he knows me kì í ṣe tẹnu mi ìkúkú mi sọ fún pé mò ń bọ̀ ṣẹ́tọ̀ gbọ́ ni àbí tọ̀gbà mo wa pè ẹ̀wọ́ to to ìwọ lo pè mí o that guy called me I never call him with the way you guys think that miss guy you guys that you don't anybody tí that you need, you don't have value to my life I don't miss you I can only miss people who have value to my life I can meet people who have value to my life. Those who don't have value to my life, I'm telling you authoritatively today, if you are not having value to my life, I cannot miss you. Even the father of my baby that I miss and I don't like the way they kill him because I love my son, I mean my daughter, and he love him and he miss him. And òun náà dẹ̀ ti da ó dáa ju àwọn to kan tí mo ti pàdé lọ nínú ayé. Ó tún ṣe dáadáa fún ẹ gan. Ó ti yé ó pẹ̀lú nǹkan tí mo tún fi ń miss tí mo ti máa to fi rántí ẹ̀ or else mi lè rántí anything kó lè mọ̀ pé èmi tí wọ́n ti teach they teach me èmi ọjọ́ tí mo délé ayé yìí wọ́n teach me be that father I train up I grow up be that father be that father love be that mother's love be that any family's love and nobody is not me alone everybody pretend to love people but thank God a lot of people could not pretend to me for loving me because I, they believe I don't have anything again to offer them everybody show their true color I wanted to help you Shola your wife is telling me he couldn't greet me oh, because i'm looking for if i want to bring people not let me now tell you something something is kilo make noise okay your phone oh, mo ṣáà ń borrow. jáde kó ń jáde <clears throat> let me now tell you a lot of people in Canada here they brag they make mouth for you like that guy that just called me that day hey, when I was crying on media, giving thanks to God that they eventually they gave me my paper. You understand? The guy now called me a few days later also. I was on the live chat also. When he called me. No, when somebody called me. For me to know that they are together. And he, bo and he, um, one Ìjẹ̀bú guy also called me. Ẹ ní sóríire gbogbo ẹ̀yin Ìjẹ̀bú tẹ́ ń yọ ọmọ lẹ́nu. Kì í gbogbo ọmọ ìjẹ̀bú tó bá yọ lẹ́nu ẹ̀ ní ṣoríire ẹ̀ ní ẹ̀ ní jèrè gbogbo ń tẹ bá fa ọwọ́ yín ṣe tẹ fogún yín ṣe tẹ fagbára yín ṣe ẹ̀ ní jèrè ẹ̀ mọ́ ọdún máa bàjẹ́ mọ́ yín lójú. I was on my own wèrè kan náà ló bá ń pè mí ó wà ní Canada mi wọn ò tí ì ní níwèé o they will be telling you just so you into one ni wọn máa fi race open one day like that I went to my lawyer I was telling my lawyer that okay everybody getting their paper and they used to mock me he said don't mind them these people they don't have their paper but they be telling you so that you be having tension they want to meet they, they want you to be sad that's why God bless Canada for me God bless those people who love me secretly openly God bless all of you who are encouraging me encouraging my daughter God bless you if you are sick may God heal you you know this guy the Ghana guy that called me he just called me I was on the live chat and I don't know if it was a plan work and the Jebu guy called me he said he need my assistant I said okay what is it he said somebody is coming to Quebec listen oh. he said somebody is coming to Canada and he need uh, he need um, they don't have money they want to seek asylum I said me I don't know how to do it oh. I don't know how they seek asylum o oh. But I know somebody who married to immigration officer. And I ask the person, can you please help me to ask your wife? I don't know it was a plan work. You understand me? But later they said the marriage is no longer in the system. They said they divorce. I don't know, maybe it's true or false. Because the guy can lie. Hey, <laughs> so, he now called me that day. say ah, I got my paper that day now when he came to this place now he was telling, telling me that eh, they refused to approve his paper I say ah when he left here eh, first of all I was like ah can this person be trustworthy this person that called me because I was jubilating on social media that God that they have approved my this thing you know saying they he was he said eh, they just approved his traveling check ah I said because I don't know is there anybody they approve the No, not traveling check. Traveling document, you know. He lies. This person lie. I hate liars. And the, the day he said he have his paper, I say, congratulations. God bless you. Every, we thank God, everything, you know. Even one day like that, about two to three years ago, I saw him close to one shop, close to his house. I say, how are you? This and that. I hope, you know, when you see yourself like that as an immigrant, you ask yourself, what about your status, about everything? You say, ah, thank God he got his paper. I say, thank God. And these people, some of them like this, into one gene, by one mama sọ fún thank God we pay. I òpùrọ́ o, tọ́mọ wa sọ pé wọ́n purọ́ ni o, wọ́n purọ́ àwọn òpùrọ̀ gbogbo yìí tẹ̀dẹ̀ wà nínú gúrùpù tẹ̀ ń yọ mí lẹ́nu yẹn mi ọmọ ti kọ́lọ́run kó kí ikú kó wọnú gúrùpù burúkú tẹ̀ dálẹ̀ yẹn nítorí mi kí ikú kó wọbẹ̀ lọ kó máa gbé yín palẹ̀ ọ̀kọ̀ọ̀kan gbogbo gúrùpù burúkú tẹ̀ dá lórí mi lórí WhatsApp ni o lórí social media ni o nílẹ̀ ẹlẹ́ ni o níbikíbi lójú òfurufú ni o gbogbo even meeting yẹn gúrùpù tẹ̀ dá kalẹ̀ nítorí èmi mi yẹn lórúkọ Jésù kí ikú gbígbóná kó wọ àárín yín lọ kó máa gbé yín pa kí ó bẹ̀rẹ̀ sí kẹbẹ̀rẹ̀ sí ní jèrè iṣẹ́ burúkú náà láìpẹ́ láì jìnà very very well very quickly. Thank God o just imagine the way these people just take you. ìyẹn wọn sọ ẹ ìyàwó léwu Tolu if you want to take everything eat alright ọmọ gidi ò ní bàjẹ́ ayé ò ní bàjẹ́. Hmm. ẹ̀mí burúkú ò ní wọnú ẹ̀ àwọn tó máa ń fọmọ náà òbí wọn ò ní rí ẹ mú ọwọ́ wọn ò ní tẹ̀ ọwọ́ ìkà ò ní tẹ̀ lórúkọ Jésù ò ní ṣọkọ fẹ́ o. Hmm. a lè sọ bóyá aṣọ láṣẹ ìyàwó fẹ́ ni ó sì léwọ wọn á gba original lọ wọn á gbẹbulé wọn lọ́wọ́ ìyàwó ẹ̀ kò ń ṣe pé ó wúlò fún mi a lè dídì pè yín ká ní kẹ́ fún wa ń ten million bẹ́ẹ̀ kẹ́ sẹ́ẹ̀dì owó kẹ́ ra mọ́tò ká tiẹ̀ máa sẹ́ẹ̀dì fún yín ẹ̀ ṣe trust ẹ̀ ṣe trust mo sẹ́ẹ̀dì mọ́tò sí nàìjíríà ńgbà náà tí ó máa kó jókòó tí nígbà tí a tiẹ̀ tí mo wà pẹ̀lú bàbá bukola ọjọ́ tán a mọ́tò sílẹ̀ báyìí adé bukola ẹ̀ nígbà tá a kó mọ́tò dé ta fẹ́ máa ta mọ́tò padà tí mo fẹ́ bẹ̀rẹ̀ mọ́tò mi padà bá a ṣe kó mọ́tò dé ń jọ yẹn adébùkọ́lá lòun láì mọ́tò kan tá a máa gbé sílẹ̀ nílé tá a máa fi kú ó lóun ṣùtì bọ́ọ̀lù Baba Bukola yìí kó rest in peace ó sọ fún ẹ oníṣọlá choose the car you want oní choose the car you want ó oh, choose ẹni aláìmoore ọmọ mi orí ọmọ mi tó gbé fìlà sórí tó graduate mẹ́yẹ èmi mo ń pè ẹ̀ṣọ́ lápẹ́ you cannot even congratulate your sister only I saw the video I cannot hear, eh, but in my mind I escape it because you don't wish her good whatever you wish Sarah will be your portion and your daughter portion àdàbí tí n bá ro burúkú sí ẹ ṣé o mọ̀ pé mo ló máa gánsìn Eh, mọ́mì mi ló sọ fún mọ́mì ló sọ fún pé kí n pẹ́ pé kí n bá òun ṣe kinní yẹn fún ẹ ó dẹ̀ lè jẹ́ pẹ́ tí ọjọ́ sọ èmi ta ni mo máa ń sọ pé mo fẹ́ gbé nínú wọn tí mo fẹ́ ẹ̀pù tolúwa ni mí among around Ṣọlá who did I tell you that I want to help among tanu sọ̀rọ̀ tanu. Eh? Um, his daughter. his daughter. oṣù ti gbọ́ mo ní dọ́tà ẹ̀yẹn ló kọ̀ tẹ̀ wù mí kó wá study labroad mo ní kí ló kàn mí pẹ̀lú ayé ẹ̀ that's it. nígbà tí mo process ìwé mi mo béèrè lọ́wọ́ ẹ̀ ń jẹ́ iná give me your details of your daughter you refuse ni àwọn tó dẹ̀ ń kọ ẹ̀ yìí tó bá ní opportunity tí wọ́n níyẹn wọ́n máa grab ẹ̀ wọ́n máa protect ẹ̀ ní idiot ọ̀dẹ̀ ni ẹ́ ṣọlá you a fool ṣọlá you a fool if you see me on social media tí má ti ẹ̀ yọ mi lójú ìyá tó ṣe dáadáa fún ẹ mi lè rí mọ́mì mi kó sunkún bí ò ṣe ṣe dáadáa fún mi tó kí wá sọ fún pé kó jìyà tó bá lọ mi àbí kó má tẹ̀sí lómi kí wá lè yẹn mọ́ mi ló ṣe sọ fún mi kéèké mi pẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe fún mi mo tún máa pẹ́ náà ni àwọn kan máa ga pa sí ẹ anyway ò ní kú tó ẹ ò ní kú ò ní rùn ó rí pé mo ṣàdúrà fún mo ń gbàdúrà fún ẹ lójoojúmọ́ bọ́bọ́ mi ò ní ṣe irú ẹ̀ fún ewu irọ́ ló pa ìyàwó burúkú ò ní a máa sọ pé ó bá ti jí láàárọ̀ i'm going to work iṣẹ́ yín kílẹ̀ èmi tí mi ò lọ bí iṣẹ́ ń sìn kẹ́dẹ̀ rí torí pé mi ò sọ fún yín pé ṣọ́ọ̀bù mi lélẹ̀ ẹ bá lọ wo gbogbo nǹkan tí màá ṣe má má dí mi lọ́wọ́ èmi náà dẹ̀lẹ́ máa fẹ́ kí n ṣiṣẹ́ dáadáa fún yín mo nídìí owó ṣọlá kíyàwó ẹ̀ ní ó ṣàrí àbójú ìyàwó ẹ̀ fọ́ ni nígbà tí mo ní mo fẹ́ ṣe nǹkan fún yín ní sìnkẹ́lẹ́ máa sọ pé nígbà tí mo sọ pé ó máa kọ́ọ̀sì mi ní iye báyìí báyìí ó fún mi lówó ìnáwó retí kémi ní owó tó yẹ bá ti wà lọ́wọ́ mi ẹ máa ṣiṣẹ́ tì mí kí n máa fowó mi ṣe kò sóògùn tó lè ràn mí tí máa fowó mi ṣe kí kí wọ́n ra mọ́tò two hundred billion lọ́wọ́ mi tó bá fowó ẹ̀ ṣe mi ní ṣe fẹ́ tó bá fowó ẹ̀ ṣe máa ṣe fún ẹ o torí pé kí la fẹ́ kí ni mo fẹ́ ṣe láì ṣe fún but pé kí fowó mi ṣe fún ẹ kò lè possible ẹni tí ò bá fowó ẹ̀ mọ̀ mi tí ò fi ìfẹ́ wọn mi lè fi nǹkan pọ́n mi wọ̀n ẹ́ life is give and take reciprocal ní life. Hmm. ẹ̀yin èèyàn ìyẹn bó ṣe jẹ́ o. Mm diamond ring ni mo mà rà obìnrin obìnrin bí ọkùnrin bàbá ẹ pé mi ìmọ̀ bóyá bàbá ẹ wà láyé àbó ti kú mi ìró kú sẹ́nikẹ́ni o kò mà fún ẹni ten naira wọn ò fún mi ní kọ́mọ́ ten thousand pé kí n gbà pé gàrí lélẹ̀ fi tẹ̀bà fún wọn lọ́jọ́ tó fẹ́ ṣe kínní nobody gave me money o ìgbà tí mo náwó tí mo náwó dé stage kan tí òṣòwò tó wó fẹ́ ṣe kínní lẹ̀ bàbá Bùkọ́lá ló tún fún mi lówó orí ọmọ yẹn ó ṣe graduation ẹ máa fìfẹ́ ẹ máa máa kórìíra ẹ lára owó mi ti bá níjọ́ tí mo kọ́kọ́ sẹ̀dí owó sí tí mo kọ́kọ́ ra nǹkan ránṣẹ́ tiẹ̀ ńgbà tí nǹkan bẹ̀rẹ̀ sí ń gùdù fún mi ní Canada ìgbàrà owó tí wọ́n fún Bùkọ́lá tí Bùkọ́lá kọ́kọ́ pa kókó kọ́kọ́ ró báyìí ni mo gbà lọ́wọ́ ọmọ yìí ọmọ tó jókòó yìí ni mo fi ra nǹkan fún ìwà àtọmọ ẹ ra fóònù sí mo ní àwọn fóònù tí mo ti lò kún bíi máa kó lọ sọ́jà tí ìbàjẹ́ pé ẹrù tó wà lórí ẹ̀mí ìfẹ́ kó wéèsì máa kó lọ sọ́jà máa gbowó mi bíi owó yẹn ò pọ̀ mí o tó máa ta fóònù tó wà lọ́wọ́ mi yẹn wọ́n máa ta one thousand one thousand wọ́n máa ta níbí one thousand something one thousand yóò mọ̀ pé one point something nìyẹn màá wá gbé yẹn fún ẹ bí máa ṣe dé nígbà yẹn tó bá ti pé mọ̀mísí mo fẹ́ lè tí bá ra fóònù fún ẹ tán wàá tún wá gbàtọ̀ wọ́ mi sí o rò pé o tún jọ bẹ́ẹ̀ tẹ máa lélẹ̀ lẹ́fẹ́ mi ì lè fún ẹ tó lo gbọ́ yẹn mọ́mì gan mi ì lè fún mi nígbà tí mo bá jẹ owó tí mo fi owó owó owó báǹkì tí mo fi sanwó lé mi nílò ta kí n fi sanwó báǹkì màá máa fún àwọn tí ò mọ yìí mi àwọn tó aláìmoore ẹ̀dá I will not do that I'm just telling you màá I will be giving you my things ọ̀fẹ́ wàásù ẹ̀ǹdẹ́ ṣe orí ẹ̀ o ọwọ́ ẹ̀ mo rí mẹ́ẹ̀ o ti bẹ̀rẹ̀ sí ń kọrin ẹni bá ẹni ẹni ẹni ẹni bá ti yọlẹ̀ ẹ̀dá òrùbùrù kan máa yọ ọdún wọn ṣe àti sátẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ nínú orin tó yẹ kọjá ẹni ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn fẹ́ ọlọ́run ló fẹ́ yẹn ọlọ́run tó ti kọ̀yìn sílẹ̀ wàsíù ṣé orí ẹ o gbogbo òṣì tó ń ṣẹlẹ̀ ọwọ́ ẹ̀ ló wà ń bẹ o àtiwọ́ àti ẹ̀yin olórí burúkú kan gbogbo ọkùnrin tó bá ń yọ mí lẹ́nu ẹ máa lọ já ẹ máa lọ ọkùnrin kọkùnrin tàbí nínú obìnrin tó bá tún yọ mí lẹ́nu lágbára ọlọ́run bàbá mi tó bẹ lọ́run àti bàbá tó bí mi tó ti kú tipẹ́ yẹn àti bàbá tó dá ayé àtọ̀rọ̀ ó máa pe gbogbo yín sọ́dọ̀ o lágbára ọlọ́run ẹ máa máa lọ báwọn òkú jẹun bẹ́rí sùn gbogbo ọkùnrin kọkùnrin tàbí nínú obìnrin yàtọ̀ sí ṣọlá o ṣọlá torí bẹ́ẹ̀ ṣó orí ẹ ìwọ ò ní bọ̀ kí jẹun báyìí torí wà dàgbà ṣùgbọ́n èyí tẹ́ ẹ ti dàgbà yẹn àbí tẹ́ ẹ sẹ́ pé tẹ́ ẹ fún mi lówó tẹ́ ẹ kò rò pé ẹ fẹ́ máa dààmú ayé mi tẹ́ ẹ rò pé tẹ́ẹ̀dù mi fọ̀ gánà tẹ́ ẹ pé lágbára ẹ máa lọ jábọ̀ ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ máa ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ máa lọ ẹ máa lọ bẹ́ẹ̀ bọ́ra jẹun láìpẹ́ yìí o lágbára ẹlẹ́dùnmarè gbogbo ẹni bá tún yọ ayé mi lẹ́nu tó jẹ́ ọkùnrin yàtọ̀ sí ṣọlá ah gbogbo ọkùnrin kọkùnrin tó bá tún yọ ayé mi lẹ́nu very soon ẹ máa lọ bẹ́bọ̀ra jẹun o ẹ máa lọ ṣí ẹ máa dẹ ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ẹ máa dàgùn tó jẹmọ dàgùn yàtọ̀ sí ọlá torí ṣọlá ń tiẹ̀ ọmọ ẹ̀ ó máa bí ọmọ èyí tó jẹ́ èèyàn náà dẹ̀ ni ó máa bí ọmọ tó máa fojú ẹ̀ gbogbo tó ṣe fún tó máa fojú ẹ̀ gbò bíríkì tó máa lówó tá ṣe dáadáa fọmọ yẹn báyìí tọmọ yẹn á kàn máa useless yẹ ah, bọ́ọ̀mù mo ṣe fẹ́ kó rí nìyẹn o ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti wò pé òun wà láyé ó sọ̀rọ̀ ẹ̀dìgò láyàtì lágbára ọlọ́run bí tí bàbá Bùkọ́lá lọ tí ó bọ̀ mọ́ ẹ máa tí Adékọ́lá tó lọ tí ọ̀bọ̀ mọ́ gbogbo yín máa lọ bẹ́ẹ̀ni sùn kò ní pẹ́ mọ́ ẹ máa de wúrẹ́ jẹlé jẹlé gbogbo àgùntàn jẹmọjẹmọ tó bá tún ọkùnrin tó bá yọ mílẹ̀ tó bá yọ Adébùkọ́lá lẹ́nu bó ṣe máa jẹ́ nìyẹn o torí bẹ́ẹ̀ má dẹ̀ gbéṣẹ́ náà fòbìnrin obìnrin kan tó bá yọ mí lẹ́nu orí ẹ̀ máa burú dorí òbúkọ lọ Ọlọ́run máa da òórùn òbúkọ sáyé ẹ̀ kẹjẹ́ kó rí yín pé o ìyẹn bí mo ṣe sọ lónìí nìyẹn mi ìbínú oṣọlá tó ti yé mi ni mo fẹ́ fọgbọ́n gbàǹ tí n bá fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ máa sọ fún ẹ pé kó gbé máa sọ fún ìyàwó ẹ̀ fún mi ní nǹkan tí mo fún ẹ tó bá dẹ̀ fún máa fẹ́ pèlè mi ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ a jọ sọ̀rọ̀ tẹ̀ ní àtọ̀yàyà ni mo kàn wò ó ní pé àwọn ọmọ èèyàn náà wà níbí tí wọ́n ń ṣe dáadáa tó bá jẹ́ pé bó ṣe kàwé àbí pé nísìn èmi ò lè bẹ̀rẹ̀ sí lọ kàwé mọ́ bó ṣe ní kí wọ́n máa kàwé yẹn mi ò fẹ́ ka ìwé kankan mọ́ kí n máa kàwé kọ́mọ mi máa business ni mo fẹ́ ṣe ó mo wá wí pé kó tó wọ fọ́tí o o lè lọ ṣe upgrade o àkíní ẹ o as a graduate o wàá máa ṣiṣẹ́ ń bí o wàá dẹ̀ rówó that's it bí n bá ṣe fún ẹ gan o tún lè máa gbógun ta dépò kọ́lá ń bí ìkànnì ẹ ìyàwó ẹ yẹn ìkànnì ìka ẹ ti wà ní jẹun wẹ dáadáa náà ìka yẹn wọnú ẹ ńgbà tó fẹ́ yàwó èèyàn ni ìka yẹn hmm. wọ́n rò pé èmi wà náà àwọn tẹ obìnrin kan tó máa sọ pé o fẹ́ rọ́bìṣì àbí tí obìnrin wèrè kan tó bá ní tó bá ti fẹ́ ọmọ nìkan máa ló ń fẹ́ rọ́bìṣì ṣé mo bẹ́ẹ̀ ṣé mo bẹ́ẹ̀ mo wá sílé yín ni pé mo fẹ́ wá jẹun àbí mo bẹ́ẹ̀ du owó tọkọ ẹ ní àbí mo bẹ́ẹ̀ du kí mo bá yín du àbí kí ló raṣọ fún mi rí ni àbúrò àbàtà fún mi àbí mo jẹun lé yín rí mi ìmọ̀ bí tẹ́ ẹ̀ ń gbé bẹ́ẹ̀ ṣe wá yín kí lè àǹfààní orógbó yín apákòlà jẹ okòrò ẹ Fọlúkẹ́ bó bá ṣe fẹ́ kó rí fún mi lágbára Ọlọ́run bó ṣe máa rí fún ẹ nìyẹn ọmọ ẹ obìnrin náà ló fẹ́ yẹn bó ṣe fẹ́ kó rí fún mi bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ẹ lọ́jọ́ ayé ẹ hmm. Fọlúkẹ́ you want me to test the mama I eat I eat how many more do you like how many leaf did I eat is it sweet ṣé yẹ okay let me see. Okay. Okay, the fish, that side of fish, you don't like it, I know. That's why I want me to eat it for you. Ó mm. ti mú gàrí yẹn tán. Orí pé gàrí yẹn wú. Wú gan. Ó ń sọ fún mi, ìyàwó lẹ́hùn. Sóun lè wà máa yẹn kó bá sọ̀rọ̀ fóun kó má gbọ́. <laughs> ayé ò ní bàjẹ́ bí wọn ò ní pa ibi Mohbad o hmm. àwọn olè hmm. mo ti sọ fún ẹ sí fi system lọ ṣe lọ ṣe díẹ̀ ní bébí ẹ dọ́tà ẹ torí wọn máa ń ṣe mí náà tẹ bá débí náà kó má lọ jẹ bí ni tí ìbá jẹ mọ́mì nǹkan tó sọ pé mọ́mì ni mo sọ níjẹ̀ mo ní tí bá fẹ́ help òun ṣọlá mo ní màá help ṣọlá àti dọ́tẹ̀ mo ní èwo ń tèmi pẹ̀lú ìyàwó ẹ̀ mọ́mì mi ló sọ fún mi pé kí n má ṣe bẹ́ẹ̀ o pé màá kàn fi tòtórí ọmọ yẹn náà màá màá dáríjì ìyàwó ẹ̀ ṣóun rí ìdáríjì sórí rẹ̀ bíi pé ṣé wọ́n rí mi ṣé wọ́n rí pé wọ́n ṣẹ̀ mí wọ́n rí mi pé wọ́n ṣẹ̀ mí kí ni ráìtì wọn wọ́n rí ṣé wọ́n rí bíi pé wọ́n ṣẹ̀ mí wọ́n rí wọ́n rí bíi pé ráìtì wọn ni àwọn olórí burúkú family tó bá jẹ́ pé ọmọ yẹn wá láti ilé tó dáa tí ìyá ẹ̀ dáa nísìnyí mọ́mì mi kò tẹ̀ pé wọ́n ṣe mọ̀ ṣe bí ó tẹ̀ pé kò hàn ṣe right wọ́n sọ fún mi ń sìn pé ọmọ ẹ̀ náà ní kiri kan kiri kan àwọn ló ń bá mi sọ kí ni ìyá Folúkẹ́ yẹn sọ pé kó ṣe wọ́n mọ ọmọ tèmi lẹ́rú gbogbo ọmọ yín ọkùnrin ilé yín pátápátá ló má máa ṣerú àwọn ìyàwó wọn nínú ẹ̀ ń lọ wọn ò ní dá dúró bẹ́ẹ̀ bá ti wù kẹ́ máa kẹlẹ́ jẹ́ ìjẹ̀búgbó tó ìjẹ̀búgbó kọ̀ ìjẹ̀bú ọ̀dọ̀ ni àwọn aláyé bàjẹ́ báyìí fọ̀ náà ẹ̀yin olólùfẹ́ mi. Mm àti ìsanwó ilé o ẹgbẹ́ tó lọ́ọ́ ìṣàánú mi o Davido àtijọ́ tá a tiẹ̀ ti ṣe kinní bí ṣe mo ti gbàdúrà fún ẹ ṣé ò ní sanwó àdúrà ni ọmọ gidi Davido ṣé ò ní wá sanwó àdúrà ìwọ tó yẹ pé gbogbo nǹkan tó bá ti ń wọ̀ báyìí ló máa ń wù mí gbà mo fẹ́ bá Davido ṣàǹkó ṣe ló ń gbà kan mo ti sọ mo ní à bàbá bàbá kí lorúkọ ẹ Adeleke pé kàn ti ẹ̀ gbàṣọlá kọ́ fún mi Davido ọgbà. Mm ó gbaṣọ lákàn fún mi Davido ó gbà ó Davido jọ bá mi ra mọ́tò mo mọ̀ pé òkè ra mọ́tò wẹ́wẹ́wẹ́ yẹn ọ́dà àwọn èèyàn tó bá fẹ́ fáwọn èèyàn ní mọ́tò kéékèèké ọ́dà ìpín kàǹtì yẹn kó tiẹ̀ báyìí mọ́mì yẹn kó báyìí ra mọ́ kó tiẹ̀ help mi ṣó gbọ́ ọmọ gidi mi sọ pé bóyá hundred percent náà pé ò jẹ́ kí bàbá pé ò da bàbá láàmú but at least ó ga o ẹ ṣàánú mi o hmm. ẹ jẹ́ fọkàn mi àwọn ọmọ ìbàlẹ̀ etí yẹn gbà tó rè pé ọmọ àwa fi máa gbẹ kó ti dìgbà lọ owó tí ẹni tó wà nínú ilé tó gbà tí ò bá gbà ẹ̀mí ẹ̀ ló máa fi di ikú burúkú ló máa pa ẹni tó bá gbọ́ owó mi tí ò bá dá padà ikú burúkú bẹ́ẹ̀ ni mo sọ máa pọ́ lọ́hùn sọ̀rọ̀ fún ọdún máa jẹ́ òkun ẹ̀mí ẹ̀ náà sọ di pieces you don't do that for me tẹ́ ẹ bá wáyé oúnjẹ ogun jà ni tẹ́ bá jáde máa fẹ́ pé kò ní bẹ́ẹ̀ lànà tí ọlọ́run ṣe fún mi gan kí ni mo tún wá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló ń ṣàánú fẹ́ ṣọlá sọ fún mi ó ní tẹ́ bá ní kẹ́ máa gba nǹkan tí wọ́n bá lọ́wọ́ yín padà ó ló tó billions ó ní bọ̀tẹ́ gbàgbé ẹ̀ sí wọn lọ́wọ́ ẹ má kà ń kọ yín mọ́ ṣó dẹ̀ sọ fún mi pé mọ́mì mi ẹgbẹ́ àkáǹtì wa kí tiẹ̀ fún yín ten million ni àbí kí n fi kó tiẹ̀ kọ́kọ́ fún mi five million ṣó fún mi bẹ́ẹ̀ ni irọ́ gbogbo bíi fóònù tí mo ní mo fẹ́ tà yẹn àwọn nǹkan tó bá rí lọ́wọ́ mi yẹn kí n tún sẹ́ẹ̀dì ẹ̀ sílé bó o sẹ́ mi ì ní fún ẹni ṣì ń gbá ọjọ́ tí bá ti san gbèsè Canada tí mo tọ́ sọ mí sí ni everybody máa tó fún anybody lówó ní Nàìjíríà bẹ́ẹ̀ ni mo sọ o gbèsè mi lè máa yáwó lé kí wọ́n máa fúnyàn lówó oúnjẹ nàìjíríà kí lọ́ọ̀bì jùjú bì dát tolú o gbé ata tó wà nù fíríjì tí mo rà wáyìn lánàá mo sẹ́ẹ̀dì ẹ̀sìn mú mi pé kó rìn bàtà wọ́n sọ pé àwọn ra yọ rodo mẹ́rin ní hundred naira mo fẹ́ sọ èyí tí mo rà nine dollar màá gbé kí ní ojú ẹ̀ kúrò sí kẹrin. Hmm. èmi all these things ikọ̀ àlòkù fọ́ọ̀nù yẹn gbogbo ẹ̀ ni wọ́n tà ń bí ètò àwọn akọ́lọ́jẹ́ fẹ́yìn tẹ́ẹ̀ ní mọ yí wáyé <laughs> oh darling why you thank me anytime you eat you thank me for the food eh? God bless you ọmọ bá jẹun sí ọmọ mi kò jẹun rí kó má sọ pé thank you mommy. mi ṣe gbọ́ èmi mo méje mi pé èmi mo mú jáde bó ti ẹ̀ pé oyin ti kò yí sí mo thank you mọ́mí àwọn kan àgbà lọ́wọ́ mi á tún máa mọ́jú ọmọ mi ṣe graduate gbogbo èèyàn ló ṣe wọ́n ṣe congratulation fún ọmọ mi àwọn aráàlú mi kọ̀ọ̀kan ò ṣe congratulation ó fọlẹ́ máa ṣe gbogbo ẹni tó bá fojú burúkú wo sarah ẹni bá fojú burúkú wo ọmọ stephen tó fojú burúkú wo ọmọ fọláṣadé tí ń ṣe adébùkọ́lá sí àtolúwa ni mí jésù tó fún mi tó ṣe pé kó kórìíra ẹ̀ ọ̀run máa kórìíra da ìdọ̀tí sá sọ ayé yín sínú ṣáláńgá ṣáláńgá ni ilé yín bẹ́ẹ̀ mo sọ fún yín àdàbí tí wọ́n bá fojú burúkú wọ́n mọ yín àdàbí tí n bá ṣe dáadáa fún yín àdàbí tẹ́ bá ṣe dáadáa fún mi. ẹ jẹ́ n fi kíní ìwọ̀n yìí price ẹ̀ ṣì wà lára ẹ̀ I want to remove it. wọ́n mm. ṣe orí mi ò torí mi ìwọ́ṣọ lọ máa mú wa wọn ènìyàn ọṣọ lọ́ọ́ máa ṣe pẹ́ lọ́hùn mu ó lè. I want to remove this thing. I want to remove the picture. My no. Okay, what I put it? mo fẹ́ fi ata yẹn wò wọ́n ni you see ṣẹ́rí ẹ̀rí price yẹn ata yóò lè ju twelve lọ níjọ́ sí aṣọ pé ó ṣìpù a ríra ní four four dollar àbí four kiri kan ṣẹ́tírí eight dollar kílélẹ̀ àbí yẹn ló lẹ́rí ń bí so inflation yẹn everywhere ní the whole world wide world this eight dollar how much is it in naira atarodo nìkan atarodo tẹ́lẹ̀tẹ́lẹ̀ one dollar bóyá twenty cent Lamara máa one dollar òun nìyẹn eighty dollar eight dollar lódìndín how much is eight dollar in Nigeria money is a question o ẹjọ́ mo béèrè ní o ṣé máa wọ bí twelve thousand àbí kò ní wọ̀ kò dẹ̀ ju twelve pieces tó wà nú ẹ̀ yẹn mi bẹ́ẹ̀ ọkọ̀ọ̀kan wọ́ one thousand tó ẹ sì maintain nàìjíríà o ẹ maintain nàìjíríà ṣe gbọ́ ìyẹn bó ṣe jẹ́ mò ń lọ báyìí a máa tún padà wá mo kò ní kí n sọ díẹ̀ fún yín ni àwọn èèyàn fẹ́ máa provoke but àwọn fi provoke mo kò fẹ́ kẹ́ tún fi tèmi kọ́gbọ́n ni o káwọn èèyàn gba nǹkan tọ́ lọ́wọ́ ẹ̀kọ́ tó máa fi ṣakọ ọmọ mi sọ fún mi ẹ ládọ̀ tí mo fún un níjọ́ yẹn ó sì wà lọ́wọ́ òun ò ta ìyẹn mi pé aago tí bọ̀bọ̀ yẹn náà wá gbà lọ́wọ́ mi yẹn tó lòwò lè yá mi lówó má ta aago yẹn rèé kí lorúkọ aago yẹn aqua master kini ló sọ pé Davido ló máa sọ pé ó máa ń lo aqua master mo wá mi ra original bíi ti Davido mo lọ ra copy ní gbogbo àyẹn tí máa sọ pé mo like Davido just to kì í ṣe pé mo ń bá Davido ṣe competition o mo kàn like ẹ̀ láti wọ nǹkan ẹlòmíín sì mi lè wọ nǹkan tó bá wọ̀ kò sí bó ṣe máa lóun jẹ́ designer tó inú ilé ìdọ̀rùn ló bá dé o gbogbo wọn yẹn ó ti tó bá like èèyàn tó bá lo báyọ̀ wọ̀jọ̀ kì í ṣe pé mo bá ẹ ṣe competition I just love you I admire you Know that i'm complete with you ẹni tí mo dẹ̀ tún wá sọ̀rọ̀ mọ́tò yẹn ṣe ẹ má gbọ́ ẹ back. tún when o ẹnìkan tó sọ pé ọ̀rọ̀ mọ́tò tó sọ pay. Eh, don't take advice from people that using Toyota if you want to use Bentley ta ló sọ bẹ́ẹ̀ ní àná torí bọ̀bọ̀ tó wá gba mọ́tò yìí bọ̀bọ̀ tó wá gba gbọ́lọ́run tó sọ pé ó máa yá mi ó ní mo sọ pé Toyota kan báyìí ni mo fẹ́ rà pé mo tiẹ̀ ti rí Camry tó yẹ kó jẹ́ two thousand and sixteen pé màá dẹ̀ máa fi ṣe Uber máa máa lè ní kọ́ọ̀mù tí máa tún fi bọ́ sí another level o ó ti tán o wọ́n tún gbé lọ fún àwọn olówó gbó olè àwọn crypto àwọn ọ̀gá crypto àbí kí lorúkọ àwọn àwọn bitcoins àwọn ọ̀gá big àgbà yahoo àgbà yahoo yahoo yahoo àgbà olè. FBI is on your case ó lè olórí burúkú yín gbogbo ẹni tó bá ti ń dá mi dúró mi ì sọ mi ì sọ pé kí nǹkan yín kú ẹ máa kú fògo lẹ̀ lọ ni bẹ́ẹ̀ ni ọ̀run máa jẹ́ òpin ẹ̀mí yín sọnù bó ṣe máa jẹ́ nìyẹn bye for now.